ìfihàn orí kẹjọ. nígbà tí ó sì ṣí èdídì keje kẹ́kẹ́ pa ní ọ̀run níwọ̀n àbọ̀ wákàtí kan mo sì rí àwọn áńgẹ́lì méje tí wọ́n dúró níwájú ọlọ́run a sì fi ìpè méje fún wọn áńgẹ́lì mìíràn sì wá ó sì dúró ti pẹpẹ ó ní àwo tùràrí wúrà kan a sì fi tùràrí púpọ̀ fún un kí ó lè fi kún àdúrà gbogbo àwọn ènìyàn mímọ́ lórí pẹpẹ wúrà tí ń bẹ níwájú ìtẹ́ àti èéfín tùràrí náà pẹ̀lú àdúrà àwọn ènìyàn mímọ́ sì gòkè lọ síwájú Ọlọ́run láti ọwọ́ áńgẹ́lì náà wá áńgẹ́lì náà sì mú àwo tùràrí náà ó sì fọ́n iná orí pẹpẹ kún un ó sì dà á sórí ilẹ̀ ayé a sì gbọ́ ohùn àrá sì sán mọ̀nàmọ́ná sì kọ́ ìṣẹ̀lẹ̀ sì ṣẹ̀ àwọn áńgẹ́lì méje náà tí wọ́n ní ìpè méje sì múra láti fún wọn èkíní sì fún yìnyín àti iná tí ó dàpọ̀ pẹ̀lú ẹ̀jẹ̀ sì jáde a sì dà wọ́n sórí ilẹ̀ ayé ìdámẹ́ta ilẹ̀ ayé sì jóná ìdámẹ́ta àwọn igi sì jóná àti gbogbo koríko tútù sì jóná áńgẹ́lì kejì sì fún un a sì wọ́ ohun kan bí òkè ńlá tí ó ń jóná sọ sínú òkun ìdámẹ́ta òkun sì di ẹ̀jẹ̀ àti ìdámẹ́ta àwọn ẹ̀dá tí ń bẹ nínú òkun tí ó ní ẹ̀mí sì kú àti ìdámẹ́ta àwọn ọkọ̀ sì bàjẹ́ áńgẹ́lì kẹta sì fún ìràwọ̀ ńlá kan tí ń jó bí fìtílà sì bọ́ láti ọ̀run wá ó sì bọ́ sórí ìdámẹ́ta àwọn odò ṣíṣàn àti sórí àwọn orísun omi a sì ń pe orúkọ ìràwọ̀ náà ní ìwọ ìdá mẹ́ta àwọn omi sì di ìwọ ọ̀pọ̀lọpọ̀ ènìyàn sì ti ipa àwọn omi náà kú nítorí tí aṣọ wọn di kíkorò áńgẹ́lì kẹrin sì fún un a sì kọlu ìdámẹ́ta oòrùn àti ìdámẹ́ta òṣùpá àti ìdámẹ́ta àwọn ìràwọ̀ kí ìdámẹ́ta wọn lè ṣóògùn kí ọjọ́ má ṣe mọ́lẹ̀ fún ìdámẹ́ta rẹ̀ àti òru bákan náà mo sì wò ó mo sì gbọ́ idì kan tí ń fò ní àárín ọ̀run ó ń wí ní ohùn rara pé. ègbé ègbé ègbé fún àwọn tí ń gbé orí ilẹ̀ ayé nítorí ohun ìpè yòókù tí àwọn áńgẹ́lì mẹ́ta tí ń bọ̀ wá fún un.